everything money. ṣé mo fọwọ́ fún ó sí láyé wá fún mi ṣá. bí mo sọ fún iná mo ní wọ́n ti fowó lè kọ́ wọn kó lè wọ́n bẹ̀yẹn kó wọ́n bọ́ sí wọn àti bẹ́ẹ̀ àgbà kámọ́ọ̀nù lọ́nà máa lè lọ àwọn ìfowópamọ́. Bàtà! Bàtà! Welcome, sir. Welcome, welcome. Welcome, welcome, sir. five thousand olúwa mi o sir sir. I'm fine, thank you. I'm fine, thank you. Ẹ káàbọ̀ dájú lẹ́kọ̀ọ́. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. especially nípa àwọn aráàlú lẹ́yìn kí lèmi àti ẹ sọ. irọ́ mo bá discuss bí bọ́jà ṣe rí lẹ́yìn oh mi. oh my god. ìjọ mi ò sọ fún ẹ pé mi ò fẹ́ rí ìwọ àti aráàlú lẹ́bọ̀ kankan. àtọ̀ ah, kankan ọ̀rọ̀ ọjà la. sí ibi tẹ bá ti ń péjọ ní méjì bíi mẹ́ta ìbẹ̀lẹ̀ ti ń sọ̀rọ̀ ọmọlọ́mọ ẹgbẹ́ ìyàbò sí láti bẹ̀. ṣé ìwọ ò lọ́rọ̀ gbọ́ ni? dá mi lóhùn. ò lọ́rọ̀ gbọ́. dá mi lóhùn.

by brother and son èmi ìwọ bá bẹ̀rẹ̀ aṣojú èmi àti ẹ kó tó di pé ọmọ àti tọ́fà sínú ilé àwọn olùtọ́ ń ṣàyẹ̀ idiot wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ọmọ lọ́nà wọ́n máa ṣàkóso gbèsè gbígbé ìkélé mo mọ ọmọ àgbà rẹ̀. ó dìgbà tẹ bá pa á tó kó sí ní tó mọ́tò kàwé kú. ayé mi ò. Ay, um no. Ẹ̀yin náà máa tọ́ ti dáàdì bàbá ní sùn. Pàlónì, pàlónà, ẹ máa kọ̀ sọ́ra yín sínú ilé mi. Ìwọ lọ́rùn ọba. Irú ayé wo mo wá wá báyìí mo kọ́ sí dájú ẹ ṣe fún mi mo gbọ́dọ̀ ni. ìrẹ́pọ̀ lọ́dún ìrẹ́pọ̀ lọ́dún ọ́ ìrẹ́pọ̀ lọ́dún ìrẹ́pọ̀ lọ́dún ọ́ kárí kápò yíyaníyaní àìrìkọ́ níjọ́ mọ́jọ́ níyà kárì kápò ní yaníyaní àìkò níjọba ìjọba ìdílé aláyọ̀ ẹ̀jẹ̀ kájọ ní àgbọ̀dọ̀rùn lóògùn àyà wa èdè ò lè dì wa o èsì ò lè lù wá o tábà ti lọ lọ́rùn èdè ò lè dì wá o èsì ò lè lù wá o tábà ti lọ lọ́rùn. ìrẹ́pọ̀ lóṣù o ìrẹ́pọ̀ lóṣù ọdún mélòó la lò láyé táwọn ẹ̀kú rẹ̀ bí ó gbà ti yẹ ó gbà tẹ̀mí ṣàgbàsó làlásán ló jẹ́ ó táyà tó pọ̀ ìrẹ́pọ̀ lòlù ó bàbá tó mọ́ ìrẹ́pọ̀ lòlù kálọ́ sọmọ́ ọlọ́run kọ́ ló láyé ìwà tí àwọn làwọn ọmọ wa ń ṣọ́ bá dijọ́ kan jọjọ́ tíjọ́ bó bá dijọ́ kan jọjọ́ tíjọ́ bó bá dijọ́ kan jọjọ́ tíjọ́ bó bá dijọ́ kan jọjọ́ tíjọ́ owó tí ìyàwó dọ̀mọ́ láti rán ìwà tí bàbá òun dọ̀mọ́ mi ọ̀hún lò ẹ jẹ́ ká lọ fẹ́ o ilé ilẹ̀ tí wà lára ẹ jẹ́ ká lọ fẹ́ o ilé ilẹ̀ tí wà lára ìrẹ́pọ̀ lòkùn ìrẹ́pọ̀ lòkùn.

kápò lọ́dúnwó kárí kápò yíyaníyaní àìríkò níjọmọjò níyà kárí kápò yíyaníyaní àìríkò níjọmọjò níyà mọ́mí lẹ́kọ̀ọ́ mọ́mí lẹ́kọ̀ọ́. yẹ mò ń bọ̀ o. wọn kò jiná o. ègún fẹ́ jó. kí ló ṣẹlẹ̀ kí lè ń wá. ó múra láti rọ. ọmọ yẹn tí mo gbọ́ lélẹ̀ kí lè ń wá náà. ọmọ ẹ mò ń wá nǹkan mi. kí ni. jésù mo jẹ́wọ́ rẹ wípé ìwọ lolùgbàlà mi ẹnikẹ́ni tó bá fẹ́ dọ̀bù kírọ́ọ̀sì mi o ìbá ńlá dojú wọn. ẹ sọ̀rọ̀ kí lẹ̀ ń wá. bá a ṣe ń gbìyànjú àwa mélòó là ń gbénu léwu yìí. ṣèbémi àti yín náà ni. that's good mọ́mí lẹ́kọ̀ọ́. mo ń dá yín lóhùn. kí n tó kúrò ní ilé ìlànà mhm. mo kó owó kan sí orí bíi six thousand five hundred naira nígbà tí n lè máa wọlé lálẹ́ àná mi ò bá ń bẹ̀ mọ́ mo kàn rò pé mo misplace ẹ̀ ní èyí tí mo ti jí láàárọ̀ yìí over two and a half hours tí mo ti ń wá kiri mi ò rí owó yìí lọ sọ fún mi ipò ìwé ìwà. dáàdì lẹ́kọ̀ọ́ ẹ ṣe mọ̀ pé wọ́n ti lé ọmọ wáyé láti two weeks ago tí yóò lọ sí school torí owó school ẹ dẹ̀ gbàgbé pé lánàá bàtẹ́ ń jáde lọ ẹ sọ pé máa fún wa ní owó ká lọ sanwó ẹ̀ gbàtẹ́ dẹ̀ ń jáde lọ ní ẹ̀rántí fún mi gbàtẹ́ mi dẹ̀ wọ rúùmù mo dẹ̀ rówó mẹ́ẹ̀ mo dẹ̀ kó sí ìsọ pé six five náà ni mo lọ fi sanwó school torí ẹ̀ náà ni wọ́n ṣe lè wá àwọn bàtí lè wá lè ní. aládùúrà tó rí náà sí mi ó sọ fún mi ó ní bí kulé ò pani tòde ò lè pani. ìwúlẹ̀ tún wí yìí náà. àmọ́ hmm, ìwọ lọ ta ilé tó fẹ́ gbàbọ̀dé fún mi ó ṣe àlàyé fún mi ṣé ó gba àṣẹ lẹ́nu mi kí o tó kó owó nílé kó tó lọ fi sanwó skul ọmọ ṣèbí ìná lè tó pé máa fún wa lówó ká lọ sàn. ìgbà tí ní máa fún ẹ tí mi ò lè fún ẹ lánàá mọ́ ó gbọ́dọ̀ dúró kí n lé. ṣé ní six five owó skul àwọn ọmọ náà ni àbọ̀ ọmọ tí mo fẹ́ fowó yẹn ṣe ni. ẹ tún ti bẹ̀rẹ̀ o nǹkan yín tún ti dé sí yín ẹ tún ti bẹ̀rẹ̀ o mi ò ṣoògùn o. ó ti dé sí mi wèrè mi ti dé àbí. èmi sọ pé wèrè yín ti dé but èmi ẹ wo mi ò fẹ́ wà lọ́dọ̀ dìde. ẹbí ẹ ló ṣiṣẹ́ sí mi lápò. irọ́ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀ lọ́n ti yẹ àbọ̀ ń tèmi wàá padà wọnú léyìí. níyì. ìwọ. kí ló tún dé. Hmm. <laughs> kí ló tún ṣe pẹ̀lú ọwọ́ ọ̀tọ́mọdé ó ṣe joyè kí wọ́n jí láàárọ̀ kó tún dé ayé kó má ronú. kí la gbé. no just apart. kí la jù. ọkọ ti bọ́ tẹnu mi náà ni. ọkọ ọkẹ kí ni bá a ṣe tó fi jẹ́ pé nínú ni. èèyàn jí mi lọ́wọ́ wọn bá mi sọ pé kí mo joyè ajé má ronú ó jí mi ní six thousand five hundred naira thousand five hundred. ẹ O wá ṣe tán lóhùn ó lóun lọ fi sanwó skul ọmọ. ọmọ wo ni. ó lóun lọ sanwó skul lẹ́kàn. ọmọ ẹ. ní ṣe tó gbẹ́nu ṣá ìgbà tó mọ̀ pé ẹ̀ṣẹ̀ ló fẹ́ máa gbá lójoojúmọ́ kí ló dé tó rí báàgì sẹ́kùn ní kó bẹ̀rẹ̀ sí máa gbá báàgì léṣe. jẹ́ ń sọ kankan fún ẹ ìdálù níṣèlú sórí bá ṣe ń ṣe ń lé wa èèwọ̀ bòmí ihun tèmi ò lè gbà nínú ilé mi ni mo sọ fún ẹ̀yin gbogbo èèyàn kan ló máa jọ dídìrín bíi ti yẹ o ihun tí wọ́n lè gbà kó gbà ihun tó wù ẹ́ níyàwó ẹ lè fi ẹ ṣe àrà tó wọ̀ bòtú ẹ ló lè fi mú olúwa ẹ fọ́ iṣẹ́ mọ̀ pé ìwọ rìn bí ti yẹ gbogbo tó bá lè sọ fún ẹ ló bẹ lára mu àlẹ́ mi ò lè bá nu lé mi. èmi rìn bì ṣùgbọ́n mo fẹ́ kó rántí pé tó o bá lu gẹ́ ìṣeléṣe bíláì làṣíláwà òun lọ́ṣẹ̀ wọn ni. kí ni bísínẹ́sì tiẹ̀. kí mi bá bá ẹ sọ òtọ́nà tàbí tó fẹ́ bá ẹ sọ náà wo wo wo wo. every day okay na kò sẹ́ni kan kò tó lè jáde sí lókè ìgbà ìmọ̀ sí. ṣọfẹ́ gbọ́. gbogbo àdúgbò ti mọ̀ ẹ́. ṣe bọ́ọ̀lù ẹni wá tí n bá dẹ̀ náà ṣọ̀rẹ́ mọ́ kì í ṣe dandan look èmi ò wá kò ní kó sùn ọ̀rẹ́ mọ́ mi tí mo ti ẹ̀dẹ́ yìí ẹni tí oorun bá ń kùn kó lọ lé ẹ̀ lọ sùn túndé èyí tó tiẹ̀ sọ yẹn is enough please. lẹ́nu tiẹ̀. jáde nù lẹ́nu. lẹ́nu ẹ. ṣé kò jù bẹ́ẹ̀ lọ ó dàbẹ̀ ni pé ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ìwọ ló ń jẹ́ kí ọmọdé máa fìtì nítọ̀ kó máa fìtì náà mi báyìí ṣé ẹ̀dìjọ́ pa ẹ̀dìjọ́ fún ṣọfẹ́fẹ́ wa wa wa wa wa ṣọfẹ́gbọ́ ṣọfẹ́gbọ́. Túndé please jáde nulẹ̀ mi. kẹ́mi jáde nulẹ̀ yẹn mo gbà bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n tí ìgbín yẹn fi bóòrè ṣàwáfi lọ ní láàsì mi ń ráyè tiẹ̀ sí. Ah. ọkọ̀ ọdún kù tó máa ṣe bó ṣe ń lọ yẹn ń ṣe ni kò mú dání ni o kó mu dání kó lè máa lọ bí ẹgbẹ́ oríṣayá òpònú ayélujára dídìrín. a máa sọ a máa sọ a máa sọ̀rọ̀ bí ọ̀sán yìí. Ah, lẹ́kùn o tí lọ lé mi wọ́n ní mi tí wà ní ṣé dáàdì àti àǹtí mọ́mì wọn ń jà rárá o but tó bá di sunday a máa ń lọ babish mr biggs àti national theatre nìkan ṣé dáàdì àti mọ́mì ẹ máa ń jà lẹ́nu. a ó tún sọ pé dáàdì mi táìbì mọ́ẹ̀mí Holyfield àwọn méjèèjì tí wọ́n bá kiri àwọn mọ́lẹ̀ ṣojú ẹ̀ báyìí wàá rò pé torchlight tàn sí ẹ lójú ìwò dádì mi àti mọ́mì mi wọ́n ja bastard. lẹ́kùn ó jẹ́ máa gbàdúrà dáadáa kí ọlọ́run tún lè yí tò ó gbọ́. ó dàbọ̀. kulẹ̀ kúnlẹ̀ yìí. owó kí ni mo pè fún ẹ. owó ọbẹ̀. ìwọ wá lámọ̀ràn bí ní ọ̀yọ́ ọgbẹ́ kẹtẹ lórí wọn tó ní ṣéun lólu. several times kọ́ mi sọ fún yín pé nǹkan ọbẹ̀ wọn lọ́jà ni ṣówó epo ni ẹni àbówó yọ ṣówó gàrí ni àbówó èlùbọ́. àkànní ọmọládé gan owó yìí tó bá wù kó jẹ́ ń bẹ̀ tèmi ní pé tí n bá ti padà wọlé yìí kò jẹ́ kí n bóúnjẹ ńlẹ̀ ṣó ti gbọ́. tí ẹ bá fi owó kún owó yẹn èmi ò ní fẹ́ nífẹ̀ẹ́ nu. mo rò orí ẹ já o èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́yìn. orí tèmi ò dàrú o ẹ má dẹ̀ kó mi láyà jẹ rárá ṣé tó ti fẹ́ nà mí ẹ nà mí. dádì ẹ fẹ́ máa jà ní ṣé ẹ fẹ́ máa jà ní ìjà ìjà ìjà ṣáá lójoojúmọ́ ẹ tiẹ̀ wá náà ọjọ́ wo làlàáfíà máa jọba nulẹ̀ sórí tí wọ́n béèrè yẹn ìyá ẹ̀ ló máa dáhùn ẹ̀ arábìnrin sórí òwúrọ̀ lọ́jọ́ iṣẹ́ náà fi ń ṣe nílé wa o à ń ṣiṣẹ́ ká tó rówó ni tèmi bá ń fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun bíi tiyẹ àti tàwọn èèyàn ẹni ò ní dé bá gbogbo dúkìá yìí iye tèmi ní lówó ọbẹ̀ ni mo níyẹn ò dẹ̀ gbọ́dọ̀ má ṣe ẹ wo tí ẹ bá fi owó kun owó yẹn mi ò ní ṣe nothing. jẹ́ ń sọ nǹkan kan fún ẹ tó bí ẹ dáa tọ́tún bí pọnrí pọn gbá ẹ̀dá àní tọ́tún bí pọnrí pọnrí pọnrí pọnrí pọnrí pọnrí pọnrí tọ́tún bí pọn gbá ẹ̀dá má jẹ̀ ń bóúnjẹ ńlẹ̀ ṣùgbọ́n. ẹ wo mi ò ní sí anything náà bá ti fi kún mi ò ní sí anything dúró láìfù wo lélẹ́ ìbá yẹn. mọ́mí èmi fẹ́ advice yín ni o ohun tí ohun wọn bá ti ká ní kẹsì fún ọ gbogbo wa náà lè máa jẹ́ àkú níta ṣẹgbọ́ ẹ má sọ mí dọmọ òrukàn kalẹ̀ o ṣẹgbọ́ torí mo advice yín rìn sí èmi sọ tèmi tó o. kò burú nítorí bá ti ká ni màá sè fún nítorí bá ti ká ni màá sè fún. ìjà ìjà ìjà ìjà ṣáá lójoojúmọ́ wọn ò jẹ́ káwọn ará àdúgbò sí wọ́n wá sọra wọn di ẹ̀rí akínwádé kalẹ̀ sínú ilé ìgbájúlé ni ìgbámú lọ́la. ẹjọ́ láyìnbé kan fẹ́ abẹ̀sùn ní o. Ah. lótú dé ẹ wo ọ̀rọ̀ ẹ ti sú mi báyìí o mo ṣe tán láti filẹ̀ mi ò fẹ́ mọ́ kó máa lọ́nu ẹ̀ kémi náà máa lọ́nu lọ mi òun ni kó ṣàkọlọkùnrin tó wà dà ó ti bí lílù bá ọgbà ayé mi jẹ́ ìjẹta ó nà mí àná ó nà mí ṣọfẹ́ nà mí pa ni. ìyáálé kò ó ti mọ̀ pé ó bí ọkọ ẹ̀ lùlù ni ah. àṣọṣẹ̀ṣẹ̀ lù ẹ̀ ni. wọ́n mi kọ́ ọ̀nà òwúrọ̀ ìdìbò mi dá. ó ṣé o mọ tó máa ṣe nítorí tó bá ní ó lù ẹ́ ó lù ẹ́ ó lù ẹ́ ó lù ẹ́ ò fẹ́ mọ́ ó fẹ́ lọ sílé ọkọ mi ibo mi tó lọ kí ló mọ̀ tó máa bá ń bẹ̀. Màámi ẹ wò bí bá tẹ̀fẹ́ lọ fẹ́ lò mí. Hmm. Èmi àti oníṣòwò yẹn àti read conclusion kó òní máa nà mí o. Kò dẹ̀ ní máa kó ní sọ mí di aṣọ tó máa lù ú gbogbo gbà. Tó bá jẹ́ lórí tó lọ fẹ́ jágilé gbòṣe ògùn nìyẹn. Wọ́n máa kọ́kọ́ ń fi ìwà wọn pamọ́ ni. Ó dìgbà tẹ́ bá wọlé tọ́kọ́ tó yọ ọwọ́ ẹ̀. Wo ìyáálé wọn. Ṣòwò fóbìnrin nìyẹn obìnrin ni ẹ o ìwọ ló máa fi sùúrù tọrọ yìí kó mọ tó máa ṣe wàá jí pẹ́pẹ́pẹ́pẹ́ lóru wàá kí lórí kí ilé wọn dáadáa ẹ ọkọ mi olówó orí mi ọkọ àyà ọ́nì mi súwìtì mi wàá bá sọ̀rọ̀ kò yẹ ká máa jà gbogbo ìdá ṣe àwọn ọmọ ń gbọ́ ara alẹ́ pàápàá ń gbọ́ ojú tì ní bá sọ̀rọ̀ gbàtí ò ṣe wèrè akúkú gbọ́ ọlọ́run àgbẹ̀jọ gbọ́. mo ti gbọ́ wọn lé ẹ̀wọ̀n tí má ti bá tọ́ this time tí ò bá ti gbọ́ mo máa sílẹ̀ ni o mi ò dẹ̀ ní bọ́dà láti wá fẹjọ́ ẹ̀sùn yìí mọ́. wọ́n á máa kà fún ẹ̀ wọ́n á lóde yín ó dèjì olóòdè lè má dúró bíi kejì kó lọ bíi kẹta títí tí bíi mẹ́fà torí kọ́ wọn máa kà náà ní ní sùúrù ṣùgbọ́n. èmi náà wà nǹkan ṣe ó lè wá bàbá wá bà èmi náà ò bí lúlù wá kọ́lé àrùn sí lára ni àìmọye obìnrin tẹ bá rí sí tójú ń dùn ìgbà bí ìgbà mú tọkọ wọn fún wọn. Ah, oh, olówó rí ni ah, àkọ́bí ẹ̀fẹ̀ simple dress quality wear ẹ̀rọ ní pẹ̀lú ẹ̀ láì dá dé ṣáláńdá mu mi ayé wọn ò ní dá ṣé ò tí o. kò hm, ṣe bó ṣe ń bìyàn nìyẹn ó tó gbà wo tí mo ti wọnú ọgbà yìí. ẹ tàbá ní ká ṣe ní one two three Add it tó ten ten minutes. orí ẹ̀ dàrú ṣé o mọ̀ pé ó ti lé wákàtí kan tí mo ti wọnú lé. yàtọ̀ sí kí mọ́tò tó wà lọ́wọ́ mi ìyàwó mi mú kí ẹnu ọ̀nà wọlé jáde mi ò ráyè wọlé ìwọ náà ṣe. ẹ ẹ ẹ ẹ dẹ̀ máa wò ó mo rò pé ẹni kọ́kọ́rọ́ ti yín lọ́wọ́ ni o torí kò pẹ́ tẹ́lẹ̀ tí mo ṣí géètì fún yín tẹ lọ láàárọ̀ yẹn làwọn náà gbé báàgì tọ́tẹ̀ jáde. ọjà mi bó ṣe ń dìjà lẹ́rí yẹn o tó bá yá wọn ni mo tún dé mo tún bẹ̀rẹ̀. èmi ò sínú wọn o. Ah. ẹ má bínú bóyá ọ̀rẹ́ ní fẹ́ mi lọ o. Oh, díje tí ọlọ́run ìlú àkọ́bí àgbẹ̀ káyè ọ̀rẹ́ ti ti ti kùtẹ́ ọ̀rẹ́ ti wẹ̀ ayé wọn níta. àwọn ọ̀sẹ̀ ta ló wà mẹ́. àwa ní sílẹ̀ fún wa lẹ́yìn ilé kọ̀ọ̀kan ẹ̀wọ̀ lẹ́yìn ilé kọ̀ọ̀kan ẹlòmíà ṣì ìyàjẹ ní èmi. akọrin ní sùúrù máa dé bá wa ẹ̀bẹ̀ là ẹ wá ìdí ọba mímọ́ má fún wa láyà àgbàjẹ ìsìn. ẹjọ́ kúrò Ọlọ́run lọ sọ́dọ̀ mọ mi ni mo wáyà lọ múlé kan náà ní lẹsìn mo ṣe gbàgbé kí tèmi máa gbà wọnú ilé sọ́wọ́. má bínú mi rántí drop key ni ẹ jọ. Hmm. kò o ẹ ṣe o tẹ́tí ilẹ̀kùn mọ́ nílé. lẹ́kàn kí ni ìtumọ̀ fèrè tó fọ́n yẹn. kẹ́ ẹ bẹ̀rẹ̀ ìjà síṣúà ni. màá wá disappoint ẹ lẹ́nu kò síjà láàrin mi àtìyàwó mi mọ́ ọlọ́run ti gbàkóso ìwọ nìkan kọ́ o àti gbogbo àwọn èèyàn tó rò pé a máa bẹ̀rẹ̀ iṣẹ́ mi ò jà. ọgbà pé ládìlé kan nítorí mo fẹ́ rí yín. láago mélòó. mo sáré ilẹ̀ ti ṣù iṣẹ́ tí mo ṣe léni wàhálà ti pọ̀ jù please jẹ́ ìsinmi tó bá dárọ̀ la gbogbo ohun tó bá fẹ́ sọ fún wa bá mi. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run màá brief pẹ̀lú ẹ̀. mi ní take time rárá. ọ. wa ni mo fẹ́ bá yín sọ ìjọ dáàdì gbogbo ogun ẹni ejo, ọ̀la aja n'inu aye wa ẹjọ́ jẹ́ kó dópin ẹ wò gbogbo nǹkan tá à ń ṣe pátá gbogbo ẹ̀ ló ń rí bákan náà àwọn ará ilé ojoojúmọ́ ló ń fi wá ṣe yẹ̀yẹ̀ ojú tì mí ó lè jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi. olúwa ni agbára ẹ̀mí mi ẹ̀rù ta ni yóò bá mi ò láyé <laughs> olúwa ni agbára ẹ̀mí mi àyà ta ni yóò fò mí o ló wà lágbára mọ́mí lẹ́kọ̀ọ́. sá. ẹ̀rù máa ń bá mi. kò sẹ́rù. ṣé kì í ṣe pé o fẹ́ tíráàpù mi o fẹ́ pa mí. irọ́ mi ò pa yín. bàbá tiẹ̀ rí n tó jọ olúwa lágbára ẹ̀mí tèmi. ta ló kọ ẹ pé kò wá bẹ̀bẹ̀. inú òun náà ni ìjẹ́ kí sóyún lè ṣe ń fi wá tó tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé ọlọ́run fẹ́ gbàkóso wa nínú rẹ̀ èmi mọ̀ pé kò sí tó ń dájà alẹ́ jù bí kì í ṣe pé gbàpà mi ò gbàpà ṣe tèmi mi ò ṣe tìyẹ inú ilé wa kẹrẹ nínú ilé bàbá tó bí èmi lọ́mọ ọkùnrin láláṣẹ ọkùnrin ló ń pàṣẹ fóbìnrin ibi tí a bá fi yọ obìnrin sí ibẹ̀ ló ń ṣomi sí. Si ẹ wò òótọ́ ni mo mọ̀ pé ọkọ òun ló ń ṣe lórí aya ìwé mímọ́ náà sọ ó ní ẹlẹgẹ́ ni àwọn obìnrin jẹ́ lọ́wọ́ ẹ̀yin ọkùnrin ṣùgbọ́n ṣe mọ̀ á lè ṣe láì máa ṣàṣe jù. Ah, ah, mm, mm. ara àṣìṣe yẹn gan-an ló máa ń bí èmi nú ẹ lè ṣe kẹ́mọ́ ṣe kí ni wọ́n bí àṣìṣe mọ́ yín látọ̀run ni ó ṣe láti máa ṣàṣìṣe tó bá jẹ́ pé o yìí dúró lórí pé o máa máa ṣàṣìṣe kúrò nílé tèmi. ẹ wo mi ní ṣàṣejù mọ́. anyway tó bá ronú pìwàdà tó lè ṣetán àti máa ṣe tèmi kò sí wàhálà mo ti gbọ́ ẹ ṣe ẹ fún àbùkù. nípa oúnjẹ yín lọ́la ń kọ́ kí ni kí n pèpẹ́ fún yín. ọ̀làbí báwo ìgbà tí mi ń ṣàrí inú ròde ọlọ́run ọba nìkan ló lù mọ́rọ́ kan ọlọ́run jẹ́ kojú mọ́ ọ̀rẹ́ mọ́ wa kájọ lálọ́ èmi ò lè jẹ́ kí kí n wá sọ ohun tí máa jẹ́ ẹ̀lẹ̀ lọ́la <laughs> kẹtì wá gbàbẹ̀ mú mi kẹtì dènà ọlẹ́dẹ̀ mi ah. èmi ò lè ṣe yẹn o tó bá dọ̀la màmá sọ ohun tí máa jẹ. tí mo bá ti rọ ọ náà fàní àti wá sùn ọ lè sùn. inú ẹ bá ti mọ gbogbo ohun tí o béèrè fún lójú wa mú ṣe èmi ti róye àmọ́ róye mo mà ti róye àmọ́ róye o. ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ torí ọlọ́run ẹ má sọ bí ìdàkúdà ẹjọ́. káàbọ̀. ẹ kú ṣe mi. kí wọ́dúrópù mi kọ́ ni. kí ló wá dé sitting room mi. mo lọ mú nǹkan ń bẹ̀ yìí bí má ṣe fún màdà padà. nínú wọ́dúrópù tèmi. lo woman kí ni mi àti ẹ papọ̀ kí kí kí ló lọ mú kó lọ́rọ̀ lọ. Thank you. ló ń jẹ ìṣeré lẹ́nu ẹ̀ nígbà tó jẹ́. ata ọkọ yìí. ta ló sí ọbẹ̀ yìí. èmi ni mo sè é náà. ìwọ. Ah! kí ló dé. wá jẹ́ pé wo mọ nǹkan kan ṣe inú ilé mọ́ rárá rárá. Ah, ah. ẹ wò ẹ tún ti dé nìyẹn o ẹ tún ti dé nìyẹn complain gbogbo ìgbà kí ló dé ẹsẹ̀ fẹ́mi ni ṣé mi jẹ́ ìyàwó èmi àbíyàwó ìjẹta. ṣé mo wá ń parọ́ ni ṣé bóun ni àbọ̀ ṣé pè fún ẹ ṣé mo ń ṣeré ni tó kọ́ wọ̀ ìgbọ́n lápàdà o. kò láta. kò láta òṣìṣẹ́ ló ń sọ láta òṣìṣẹ́ ló ń sọ yóò ṣe mọ̀ kó tó jẹ́ mẹ́ta o mo lè ń dábọ̀ ẹni ìfẹ́ náà mi ìfẹ́ náà ẹ̀. àwa mi ti máa lọ jẹun ta tí n bá dé ń fowó ọbẹ̀ ẹlẹ́mọ̀ ń sìn mo lẹ́nu ẹ̀ mọ̀ tẹ́ máa ṣe èmi ò lè máa wéṣìkè owó bí gbàgbé ọ̀ wéṣìkè owó ní gbogbo lẹ́yìn náà kúrò lẹ́yìn ìgbẹ́ yẹn tó tó kù jẹ́ sọ fún ìyá ẹ̀ kó kúrò lẹ́yìn mi kó lọ ara kúrò lẹ́yìn mi. mami ijó mọ̀dí sórí wọn ní wọn ṣèyà kò lè jọyà wọn ṣe bí baba kò ní lè ṣe bí baba fún ẹ tó bá sọ fún àwọn agbófinró àbí ó tẹnu ẹ jáde sí ẹnìkan níta nínú kí wọ́n fún bàbá ẹ̀ ní ẹ̀wọ̀n gbére àbí kí wọ́n ní kó lọ pa eléyìí ò dẹ̀ lè wúlò fún ẹ nítorí pé tán bá pa bàbá ẹ̀ nísìn odò ọmọ òkú ọ̀run pátápátá nìyí odò ọmọ tí ò níyà tí ò tún ní bàbá tó bá wá rí àwọn mọ̀lẹ́bí kan tán fẹ́ tàn ẹ́ tán sọ pé àwọn máa tọ́ ẹ pátápátá ẹ lẹ́yìn ọdún kan wá ju ẹ lẹ̀ iléèwé tó ń lọ ò ní lè lọ mọ́ oúnjẹ tó ń jẹ lásìkò wọn ò ní jó wáyé déédéé ìdí nìyí tí mo ṣe ń bẹ̀ lẹ́bẹ̀ yìí jọ̀ọ́ mo ṣèlérí fún ẹ màá tọ́jú ẹ dáadáa má jẹ́ kó ti ẹnu ẹ jáde kí o ṣe ẹnu ẹ fẹ́. ṣe gan-an hmm. alẹ́ ọmọ yìí jẹ́ kí gbogbo ní láburú o ẹni tí mo rí rẹ o òkú ìyàwó mi tí mo bá ń lé rẹ. kí ló ṣẹlẹ̀. I don't know nígbà tí màá jáde láàárọ̀ yìí ó pèpè àti fún mi mo mu tíì ó ṣe báyìí báyìí sí ni mo ṣe báyìí báyìí sí àfẹ̀yìntì àwa àfẹ̀míṣẹ́ ń wọlé ń sìn tí mo bókú ìyàwó mi lẹ. ẹ jẹ́ kàá wù mí hmm. má tọ́jú mi ẹ jẹ́ káwọn ní ìgbẹ́jọ́ fat. gbogbo ẹ̀ ni mo ti wò bí ìwé èèyàn kọ̀ọ̀kan. kí ni wọ́n ṣe láti. ẹni ìwé èmi ò lè sọ. nígbà tó jẹ́ pé màá jáde ńlé láàárọ̀ yìí ìyàwó mi ṣe tí mo mú ó fẹ̀yìn sí mi mo fẹ̀yìn sí mo ní ó dàbọ̀ ó ní ó dàbọ̀ orí òfò ọ̀yàn ẹ̀dẹ̀ ògùn kọ́kàn ṣe ṣé màá dédé bó kúnlẹ̀ ni nígbà tí máa wọlé láti ibi iṣẹ́ bí iṣẹ́ lọ látago méje àárọ̀ bẹ́ẹ̀ ni mo bá ọmọ mi lẹ́nu ọ̀nà ni. sọmọ ìlélẹ̀. ọmọ mi nìyẹn. ìwọ kí ló ṣẹlẹ̀ kí ló rí. kí lẹ rò pọ̀ ọmọdé fẹ́ sọ kí ló mọ̀ tiẹ̀. ọ̀nkú ẹni sùúrù ẹ ṣáà jẹ́ bèrè nǹkan tí mo bèrè. kí ló rí. kò lè sọ̀rọ̀ ẹnu ọ̀nà tá a mú bọ́mọ náà àjọ wọlé nígbà tájọ máa wọlé la òkú yẹ́ mi dájúdájú èèyàn kan ló wá ṣiṣẹ́ yìí o ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ bá mi ṣe iṣẹ́ ìbí iṣẹ́ ọlọ́run adé fún yín ṣe ọlọ́run á fún yín ṣe mo gbọ́dọ̀ mọ ẹni tó ṣiṣẹ́ yìí. ọkọ hmm. ṣé mo lè make use of your phone. ah yes yes of course. ìgbélé wa. ẹ ọmọ mi yẹn ẹ lọ bẹ̀rẹ̀. Excuse me, I must have eaten a bad worm. Hello, sir olú àlùkò police station ti fi ọ̀dọ̀ ọ́fíìsì. òkú yẹn wà nílẹ̀ tó tọ̀ o. ṣé tòótọ́ ló pa. pápá ṣe ìtẹ́bá lè send ambulance van kó wá take mẹ́sì. Um, kí ni àṣẹ ìbẹ̀rẹ̀ náà. ìyàwó tèmi fi ilẹ̀ ìlú nípa ṣe báyìí báyìí ó fẹ̀yìn sí mi láì yíyí bíi mo fẹ̀yìn sí. ẹnì kọ́kọ́ ni wàá kí lẹ́yìn bàtẹ́yẹ sí mi. amúnàbà kan lára right away. Inspector, how far about investigation? You are trying our best, sir, but the thing is, if ibi tá a bá I see me ìmẹ́tò ní fingerprint center. Ah, but mélòó àwọn ilé yẹn. bàbá yẹn ọmọ yẹn. But oh, ní ọmọ ọ̀dọ̀. Ah, no, sir. Oh, then maybe ó guard. kẹ́ my money. Oh, you rẹ̀ náà. ní òun tẹ́ ń ṣe yìí mi wà hábì pẹ̀lú ẹ̀ o ó yẹ kẹ́ ti investigate kí ni kẹ́ ti parí ẹ̀ irú èdè yìí sìn kí n kàn gbé fún DPP ni wọ́n go through ẹ̀ wọ́n á lè gbé lọ sí court àwọn oníwèé ìròyìn ń pò ibi báyìí àwọn television fún àwọn fún bọ́dà mi wọ́n yọ mí lẹ́nu bọ̀bí ò ní reply ti fẹ́ fún wọn ẹ láti jí síṣẹ́ yìí ẹjọ́ kẹ́yìn ti parí investigation yìí. I will return the file to you now so tell you tètè máa ṣe and get it back to me first thing tomorrow morning. ọ̀pọ̀ ọ̀rọ̀ ọmọ o ọlọ́mọdé àdáná wọ́n ní bàbá ilé kan lùyà ilé kan tó fi di kó fèèṣì ah, kí ló dé tó bẹ́ẹ̀ èló gan lọ gbà lọ́wọ́ rẹ̀ fún dáwì rẹ̀ sọ gbowó tó tó bẹ̀ táwọn ẹbí ọmọ ni àbẹ̀wò làbùrọ̀ máa lù báwo ọ̀gá jimá ni ó sì bẹ̀rẹ̀ nkẹ̀sẹ̀ bò nkẹ̀sẹ̀ bò ọ̀ṣọ́dàpọ̀ ẹ̀ṣẹ̀ fọ́ọ̀ṣì ráàkì náà ṣe ìṣinú iye kíye tó pè bá àgbẹ̀ fún o tí ìbá san lówó oyún obìnrin kan yọ ọmọ lu wọn lọ lù dákú. ẹ ẹ wo màmá ṣé ó dáa kí tọkọ tìyàwó jà kí ìyàwó sọ pé fọkọ ẹ lẹ o lọ fẹ́ lómi o ṣé ó da. máa gbọ́ ilé tí bá ń jẹun tí ń jẹun ó ṣe gàrí ní wà ń kádàáfíà ó wà yàtọ̀ bẹ́ẹ̀ tí wọ́n dín yín fún tí wọ́n sì tí wọ́n sì tí wọ́n sẹ̀kẹ́ rẹ̀ dàpọ̀ ẹ̀ṣẹ̀ ní gbogbo ìgbà ẹ̀fẹ̀ ṣe ilé tọ̀ ẹ̀yàn bí sítù wo ló wà báyìí dókítà wo ló ìyá kíkẹ́ mo lọ bí sítù ni ẹ gbé lọ ọsibítù tó wà nísàlẹ̀ ilé wa ń bẹ. ẹ̀yin ṣé ọ́fẹ́ǹsì ni àbọ̀kú pátápátá. mo ní ṣé kíkẹ́ ìyá kíkẹ́ fẹ́ǹsì ni àbọ̀kú pátápátá. ṣé ọ́fẹ́ǹsì. ẹ ọ́fẹ́ǹsì ọgbọ́n èkó tó mi ni. ẹni tí ì dèrè ẹ ṣáà jẹ́ àlọ́. ọlọ́ọ̀jì abalẹ̀ sọ́gà ìjímọ̀ náà wà mí. owó tó lọ ga ìjímọ̀. dáìsì abẹ̀sẹ̀ kù bí òjò. mi ò mọ́nítọ̀. èyí tọ́fẹ̀ tẹ́ràn lọ sọ́run. bàbá lẹ́kan làwa ń pè. ṣé bàbá lẹ́kan abẹ̀ṣẹ́ kù bí òjò bí n bá bá lóhùn gan yọmọ pé mi náà fẹ́ ṣe èso. ẹ náà lọ jà ní. Ah, bí n bá ti bá làbí ọmọ ṣe ló ṣe nínú. ǹlẹ́ o mr and mrs ọlárẹ̀wájú ọlárẹ̀ bẹ́ẹ̀ ẹ má ẹ má bẹ̀rù o ẹ má kò sí wàhálà o kò sí ọkàn o ọlọ́pàá la jẹ́ ẹ dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ wa a mm. jẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀yin aráàlú ṣe mọ̀ a kò wá ṣe àwọn ìwádìí kan nípa accident tó ṣẹlẹ̀ lókè lẹ́nujọ́ mẹ́ta ni nípa àwọn mr and mrs adéoyè kí lẹ́yìn mọ̀ ń pa accident náà. ẹ ṣe gan-an madam in fact tí a bá dé àjọǹgbé lọ́la pa pẹ̀ṣẹ́ rí ìdílé tuntun èmi kan mọ̀ kí ni kí lẹ mọ̀ ẹ kí lẹ mọ̀ madam ẹ wò wọn ò ń gbélé o ẹ nílò kíkún ẹ bá wọn nílé lẹ́yìn ni wọn ò ń gbélé rárá rárá. madam ẹ ní sùúrù ẹ ní sùúrù ah, ah. madam ẹ̀yin máa ń gbélé ó yẹ kẹ́ ẹ mọ some things about dissident àbí èmi ò mọ nǹkan kan àti péjọ tí kìíní ti ẹ̀ ṣẹlẹ̀ gan mi ò sí lé mà. madam ẹ cooperate pẹ̀lú wa o obìnrin ni yín o obìnrin ni mí o obìnrin ni ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí lókè o ó yẹ kẹ́ ẹ mọ̀ o. irú nǹkan tó ṣẹlẹ̀ sáwọn kò lè ẹ́bà ṣẹlẹ̀ sáwọn láyé ìjà. Um, ẹ ṣe gan ẹ jọ ẹ má fún wa ní igbó tó dí ẹ má fún wa lókun um, agree di pé ẹ sílé àbí bẹ́ẹ̀ni. Um, àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ sẹ́yìn àti tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹjọ́ ṣẹlẹ̀ brief wa díẹ̀ ní ṣókí. ṣe rí ìtẹ̀sọ ẹ̀ nínú òkè ẹ̀ tí a bá sọ pé àríyìn. Ah, madam madam ẹ ẹ ẹ tẹ ìṣàánú àwọn obìnrin madam ẹ wò. obìnrin ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí lókè o mo fẹ́ kẹ́ ẹ mọ̀ o obìnrin mi o obìnrin dẹ̀ lẹ́yìn náà o ẹ wò nǹkan tẹ́mi kan máa sọ fún yín ni pé ṣẹ́rí gate máa wà twenty four hours ló máa fi ń wà ẹ lè lọ bá bóyá ó lè mọ nǹkan kan pa uh, uh, ẹ. ẹ ṣe gan. ẹ ṣe mr and mrs ọlárẹwájú ojúpẹ́ lọ́wọ́ ṣe lọ ṣẹ́gbọ́n tọ́ba dẹ̀ ní àwọn other thing bá tuntun béèrè nípa kéèsì náà àwọn wá báyìí ẹ ti gbọ́ ẹ ṣe mà ẹ ṣe. ó yà á nípa ṣeré náà lè jò. a kò sí kò sí ẹ ṣe ó dà bọ̀ wá. ìgbọ́ máa fún o. bẹ́ẹ̀ kú dúró dúró kí ló wà ní kó jẹ́ kí n sọ̀rọ̀ bọ̀ kọ́sẹ̀. kó sọ̀rọ̀ kí ló wọ̀ jẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹ mo fi ti gbọ́ lásán oṣù mẹ́fà ló máa lò lẹ́wọ̀n jọ tó yọ ọlọ́run ṣàánú mi o ọmọ mi ò tí ì dàgbà kó dẹ̀ tí ì mú ẹ. oṣù mẹ́fà. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ jọ̀dá. ó lọ lé ó lóun fẹ́ lọ mú nǹkan wá ní ọ̀sán. báwo lẹ́yìn ṣe jẹ́ sí wọn màmá. nǹkan dáadé àbúrò bàbá ìyàwó ni mí àwa la kún bàbá fún ó tún kú ẹnì kejì mi tí mo náà ń báyìí. ok ok àwa uh, try a gbìyànjú nípa tiwa. ọlọ́run fún yín ṣe ọlọ́run fún yín ṣe. àmì màmá mo dẹ̀ fẹ́ kí rántí pé àsìkò olúwa ló madame ti kú. Ah! No! No! ẹni ló sì mọ ó tó à ọmọ bá tó ní sìnìmárì iléyà ló ń jẹ́ bẹ́ẹ̀ bá sọ pé òun ò padà bọ̀ àdìsá ẹ rí sọ o iléyà la pè é ayọ̀mídé ọládùnní ló tún ṣẹyẹ bí ọ̀rọ̀ lọ́mọ́ná nínú fíìmù alálùbáríkà yìí o iléyà ta ló fẹ́ ràjò kó má padà délé kó bí ọmọ pàdé ọmọ tí wọ́n lọ́jọ́ ìrìn àjò yá iléyà tàdìsá lẹ́rìnlẹ̀ ròyìn ìpínlẹ̀ ìbọ́lá ti yá àdìsá àdẹ́gbà ayà ń bẹ̀ lẹ́kọ̀ọ́ àtàtò ìyọ́dún lọ́mọ ṣègbè òkè ìgámúṣe ètò látọ́lọ́lá àyárí o ló bá túlẹ̀ pẹ̀lú àwọn ẹlẹ́wà ẹ̀ ìléyà. ọ̀lọ́ peter. ayọ̀mídé. dádì ìkàlẹ̀ yín o mọ́mì ìkàlẹ̀ yín o. ẹ wo wo kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ayọ̀mídé wo my dear. ìkàlẹ̀ gbogbo yìí ń pa. hello. bye. ṣé dádì ẹ àti ìgbà yìí o mo ní ìgbà yìí o ọlọ́pàá mo ń wá o. ọba ọba ala ọba àwọn kòkòrò mi. kí ni máa lọ kí n máa wo kòkòrò ẹ. lọ́jọ́ ọmọ ǹjẹ́ ṣé ojú mẹ́wàá ngbà mọ̀ mi ò ṣe o. ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ ẹni asọ̀rọ̀ fún ọba jẹ́ ó lè gbà. inú mi ni máa ṣe òṣì inú burúkú ọ̀tá lọ síwájú akéde mọ̀ mi ṣe é. ara tìyàwó ọ̀rẹ́ yín tímọ́tímọ́ mr niyi adéoyè. ẹ ṣe. lẹ́ẹ̀kan sí i kí lórúkọ yín. Babátúndé Ọláònípẹ̀kun jáde sọ nǹkan kan tó ṣekú pa ìyàwó rẹ yìí. Ehm, lákọ̀ọ́kọ́ náà tó bá ṣe wípé ará àtakùn abẹ́nìkan ṣá ló bá béèrè irú question yẹn mo mọ ṣùgbọ́n nítorí pé eh, ẹ jẹ́ agbófinró ọlọ́pàá ló máa jẹ́ kí n dá yín lóhùn èmi Babátúndé ọlá òní pẹ̀lú mi ò mọ̀ kankan nípa ikú ìyàwó níyì that is one ẹlẹ́ẹ̀kejì ni wípé èmi pẹ̀lú níyì àjọṣe kékeré báyìí ni títítítítítítí di ìgbà tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí a ní ọ̀rẹ́ kankan tí à ń bá ṣe pọ̀ ṣé o bá mi yé yín bó ṣe wà kì í bá ẹni kankan ṣe business o bá ìjọ close to àjọ ṣe business pọ̀ kò sí pé àbí ó ń bá wọn ṣe ní ṣe ní business o no business ẹ̀ clean ṣùgbọ́n bó ṣe wà yẹn ó máa ń dá ṣe nǹkan ẹ̀ ni bọ́lá ṣe dá nìyẹn ṣé o bá mi yé yín àdánwò kan ṣo tèmi kan mọ̀ ẹ́ pé ó jogún láyé ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí lẹ́ẹ̀kan ní pé òun pẹ̀lú ìyàwó ẹ̀ máa ń jà ó máa ń lu ọmọbìnrin yẹn ní gbogbo ìgbà tí mo dẹ̀ sọ sọ sọ sọ ó nígbàgbọ́ pé bóyá àbí ẹlòmíràn. excuse me sir ẹ ní ọ̀rẹ́ yìí ni Mr. Adeniyi Ade Adeoye oh, nígbà tí wọn àti ìyàwó wọn máa ń jà yẹn ipa wo lè kú lórí ọ̀rọ̀ náà. tí èmi àti rẹ bá jẹ́ ọ̀rẹ́ right tí mo dẹ wúríwà tí mo sọ pé níyì ń wù yìí tí wọ́n dẹ jẹ́ ọ̀rẹ́ mi irú àdúrà ìṣòro ló máa fún mi tí wọ́n máa ní kí ìyàwó mi pa sínú lè so ohun tó bá ti mú ẹ tó o ti lè sọ pé kí n lù ẹ bá sílẹ̀ mọ̀ pé olùkó sàn bẹ́ẹ̀ ni mo wà. wẹ ẹ kárí o. so gẹ́gẹ́ bí nǹkan tí mo ń bá bọ̀ ọmọbìnrin yẹn tí èèyàn bá wà tí kò sí happiness kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ó pọ́síbù kẹ́ pé ọmọbìnrin yẹn gbé nǹkan jẹ fúnra ẹ̀ ni ó ti yẹ yín nítorí pé gbàálẹ̀ nìyí gbàrúra tójú náà bá fọ́ra bàrà máa gba last yẹn àwọn bìlíìbì pé irú àwa yìí tó jẹ́ pé a máa ń kú fóbìnrin wọn náà gọ̀ àrìndínníwá mo dẹ̀ níyàwó tèmi lé mo bí ọmọ mi pẹ̀lú tí a dẹ̀ wà pẹ̀lú àlàáfíà jíjẹ mímu alọ́ bá ń gbọ́ pẹ̀lú fọlọ́nù àti pẹ̀lú ẹ̀yìn gbogbo nǹkan tí mo mọ̀ nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe gan-an ni. ẹ ṣeun. àwa náà ní dúró investigation. ọlọ́run ìsàmì. ẹ máa fi àdúrà ran wa lọ́wọ́. kí ọlọ́run bá kó ṣe àtìlẹ́yìn wa. ọlọ́run àgbà fún wa. kí arójú ọ̀rọ̀ náà. ẹ ṣe gan-an. ẹ ṣe. thank you. all right o. gẹ́gẹ́ bí ọkọ woman tó ṣe aláìsí kí ni ẹ lè rí sọ fún wa lórí nǹkan tó ṣekú pa wọ́n. kí ni mo tún fẹ́ sọ yàtọ̀ sí tí mo ti ń sọ tẹ́lẹ̀ nígbà tí màá jáde láàárọ̀ ọjọ́ yìí mo sọ fún orí òfò ẹ̀dẹ̀ obìnrin ó fẹ́ yín sí mi ó ṣe báyìí báyìí ó ṣe hihihihihi èmi náà ṣe hihihihihi bá ṣe jọ lọ nìyẹn àfìgbà tí mo wọlé tí mo fòkú ẹ̀. ṣé kò sí ṣe wípé wọ́n ti ń sick tẹ́lẹ̀ débi pé lo English medicine tàbí traditional medicine tó wá gbòdì lára wọn. rárá o hmm. orí ò fọ́ ẹ̀dọ̀ òṣèlú kankan ìṣèyàwó mi o. wọn ò sì bá ẹnikẹ́ni ìjà ládùúgbò. Hmm. the only thing tí mo lè sọ nípa yẹn ni wípé ṣeré ní àdúgbò táwa yìí ó dàbí pé ọ̀tá pọ̀jọ rẹ lọ èmi ò sì mọ̀ túmọ̀ inú tó wọ́n ń bí sí wa bóyá torí owó ta ní tó pọ̀ jù ni bóyá ti ilé tiwa tó da jù ládùúgbò ni àmọ́ mo mọ̀ wípé àwọn ọ̀tá ta ní ládùúgbò yìí wọ́n pọ̀jọ rẹ ta ní lọ. ẹ ṣe gan wọn. sà ṣẹ́yìn àti ẹnìkan ẹ̀ẹ́dẹ̀jọ ja business papọ̀. wíńrí kò sọ ṣe àwa ò bínú ẹnìkan àmọ́ bóyá ènìyàn ń bínú wa àwa ọmọ àmọ́ ìrànlọ́wọ́ tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ni wípé torí ọ̀tá tí mo ní ó pọ̀ ládùúgbò bóyá tẹ bá bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀ ilé wa kẹ máa tọ́jú lé sílé àdúgbò sádùúgbò ó ṣeé ṣe kọ́lọ̀ fún yín rí ẹni tó ṣe kópa ìyàwó mi. ìwọ kí lórúkọ ẹ. ọlálẹ́kan that's a good boy kí ni o lè rí sọ. So fún wa lórí nǹkan tó ṣekú pa mọ́ mi. ẹ ṣe mọ ṣẹ́rí láàárọ̀ ọjọ́ tí dáàdì sọ̀rọ̀ dáàdì gbé mi lọ sí skul lọ́jọ́ yìí ìgbà tí mo dẹ̀ máa dé mo bá mọ́mí bẹ̀ èmi ti ẹ̀rù pé wọ́n ṣe àwọn iṣẹ́ kan tó wá rẹ̀wọ̀n tí wọ́n rest èmi dẹ̀ wọnú kitchen mo gbé oúnjẹ mi mo jẹun ìgbà tí mo dẹ̀ jẹun tán mo gbé bàgì mi lọ sí lẹ́sìn ìgbà tí mo máa dé láti lẹ́sìn mo bá mú mi bẹ̀ wọ́n á wò pé ah, ó yẹ kán ti jí látẹ̀kọ́ tí mo ti lọ sí lẹ́sìn kò pẹ́ náà ti dá òdìdé wọ́n bá mi lẹ́nu staircase làwa méjèèjì bá wọlé ni wọ́n fi wá fò mí níbí ta ni wọ́n fura sí àbí kí ló rò ta ló fura sí. I suspect nobody. Yeah, I suspect nobody. Anything tẹ́ bá máa béèrè lọ́wọ́ mi ẹ má béèrè lọ́wọ́ mi ẹ béèrè lọ́wọ́ dáàdì. ẹgbọ́n bẹ́ẹ̀ mr níyàdé o. tàbí kí ni kókò tá a fẹ́ sọ ọlọ́run kó gbà wá lọ́wọ́ ẹni tí ń ṣọ́ ni ká ṣọ́

lórí ikú mọ́mì ẹni awí fún ọba dọ́gbọ́ ẹni a sọ fún ọba ọ̀pọ̀ gbogbo tí mo sọ fún tí wọ́n wà láyé ẹ̀yẹ ìjà ẹ̀yẹ irọ́ ni àbí kẹ́yìn wọn á kú

dádì wa tó wà ní aṣọ òkè lónìí túà òkìkí ọlá ibà àmọ́ bá sọjọ́ ibà àmọ́ ló ṣẹ́gun bàbá àgbà tú àṣà. dádì yín wo. ó yẹ kẹtì mọ́ jù bẹ́ẹ̀ lọ bàbá àgbà ni mo ń sọ. wí kí n ṣọ. ṣe rí mọ́mì mi kírísítẹ́nì ah. mi méje lọ́dì fún mi tí mo máa ń fi sí àpò báyìí dáàdì mi dẹ̀rẹ́ ṣéwù ṣé ṣéwù ni bàbá bàbá dáàdì mi kùránì wà ní ẹgbẹ́ pọ̀ pọ̀ dira wọn lọ́wọ́ ṣẹ́wáyé mi gangan fúnra mi <laughs> odò àgídí ni mí o èmi àti àwọn bàtà sí a máa ń ṣe mítìnì tí òde bá ń jà ní ilé kẹfà sí ilé wa ni ti máa gbọ́ bí ìyá ó lè yí sí around. Sylvia. ẹ dúró irú ẹ̀yin tẹ́ lágbára báyìí ó yẹ kẹ́ lè mọ̀ gbà tí wọ́n wọ́n lọ pa Mr. Adéoyè. ó tọ́jú ṣùgbọ́n bóyá mo wọ́gbọ́n lọ mo wọ́gbọ́n lọ. ká gbà wípé ẹ wá ọgbọ́n lọ lóòótọ́ but according to information tó fún wa wọ́n lọ fún yín lówó lẹ́nu gate kan tó lọ pa Mrs. Kíkí Adéoyè. a ló máa ń nà wọ́n wèrè ọlọ́pàá ọlọ́pàá tí ó dà ọ́ ọmọdá tí láti lẹ́kọ̀ọ́ bá bẹ́ẹ̀ pẹ̀lú mọ́mí lẹ́kọ̀ọ́ báyìí ṣé ni wọ́n máa sọ ní bọ̀ọ̀sì báyìí. ṣé pé Mr. Adeniyi máa ń gba wọn bá lu kíkẹ́ alẹ́ yìí. sari tó bá jẹ́ àǹtí pẹlẹbẹ yìí ni tó bá jẹ́ àǹtí pẹlẹbẹ yìí ni ìyá rẹ̀ pọ̀ ni àti kú ti pẹ́. bàbá ẹ sọ fún wa sí i pé ó já sí pé bàbá lẹ́kan ló lu ìyá lẹ́kan pa. Ah, èmi ò sọ bẹ́ẹ̀ o. ṣé wàá ṣọ́ gbogbo nǹkan tó ń sọ ìṣá. Ah, tó bá jẹ́ ẹ̀yin ni ẹ máa fi kú ti pẹ́ torí mo mọ̀ pé ẹ̀ lára ìyá tó ìyá lẹ́kan ìyá lẹ́kan sírọ̀gì ló ṣe lú ẹni ẹni pé ọ̀tà bí. àwọn ọkùnrin tẹ̀kùn yìí ṣé ọ̀tà lẹ́nu ìjà bí. ṣé pé ó já sí pé bàbá lẹ́kan ló lu ìyá lẹ́kan pa. Ah, mi lè mi sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n tábàbí tọ́ba ṣe dọ́tọ́ treatment fún ó lè bá ìyá ní ara ìyá ló pa ìyá lẹ́kan. Yes. adìyẹ bà lókun o ara ò rókun ẹ ṣàlàyé fún mi ṣe bá àdú méjì báyìí náà rí ọlọ́run kẹta wa ẹ ṣàlàyé fún mi. ọlálẹ́kan gbogbo ohun tí ò ṣẹlẹ̀ rí ti ń ṣẹlẹ̀ pé ká máa lálàá tó máa máa mú dẹ́rù bàyàn wá àlá tó lè sọ ẹ̀mí gígùn di kúkúrú lóríṣiríṣi eléyìí wá ń pọ̀ olúwa mi o. O yẹ ká kún fún àdúrà gidi O yẹ ká kún fún àdúrà ẹ ẹ tèmi mo tiẹ̀ máa ń sọ fún mi gbàdúrà kí ẹ tó sùn. O sọ o. ọ̀rọ̀ ló wá dé lẹ́nu O yẹ ká gbàdúrà. àgbà mo ti gbọ́ màá máa gbà nígbà tí fẹ́ sùn gbà. ẹ kí n lọ gbé bábù wá fún yín kẹ́ gbàdúrà kí tó sùn. wàhálà lẹ́kàn ó dáa kò burú. kí wà lábẹ́ máa ayé mọ́. mo fọ̀rọ̀ mi ṣàdúrà. mo fọ̀rọ̀ mi ṣàdúrà. ọlọ́run yóò bẹ̀bẹ̀ o ọlọ́run yóò bẹ̀bẹ̀ o bẹ́ẹ̀nìyàn gbàgbé ni o bẹ́ẹ̀nìyàn gbàgbé ni ó dájú Jésù kò ní gbàgbé mi. Yeah, inspector, báwo ni jàre? Yes, sir. Ṣé báwo Doctor ló mú result wọn Okay, doctor, ẹ máa ṣe gan-an. All right, thank you. Uh-huh ṣé pé mr níyì ló pa ìyàwó ẹ̀ doctor how comes. ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ṣe rí olóògbé kíkẹ́ tó kú a rí i pé lílù yẹn kì í ṣe àkọ́kọ́ kì í dẹ̀ ṣe ẹ̀kejì sásò tí mr adéoyè ti máa ń lò ṣe rí tó wá ṣẹlẹ̀ last yẹn gbàtí máa yẹn máa lò orí àtẹ ẹ ti lọ lò. Ah. ìgbà tó fi máa ní àwọn rọ̀ṣẹ̀ dé hospital àbàtì ìjábọ̀ kò sí nǹkan kan tí a lè ṣe sí wọn. so bí màá yẹn ṣe gentle tó yẹn. my god he mustn't go scot free inspector yes sir nsinsin máa fún yín ní arrest warrant kẹlọ píkẹ nísinsìnyí tẹ lọ bó ṣe kú ẹ̀ àtàyè ẹ̀ lẹ́ bá rí ògbé wá sí bíbá fún mi mo fẹ́ ní twenty four hours ẹni lè get arrested kò ṣe kẹ̀kẹ́ lọ́sìn. Yes, sir. bàbá wa ti ń bẹ ní ọ̀run ká bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tìrẹ ni ká ṣe láyé bí wọ́n ti ṣe ní ọ̀run. how are you. fine thank you. pẹ̀lẹ́ dáadáa ńkọ́. wọ́n wà I ìlú nígbà tí. bí wọ́n ti ń dáríji àwọn tí ó ṣẹ̀ má fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìbísì bí ìjọba ń tirẹ̀ agbára ń tirẹ̀ ògo ń tirẹ̀ láéláé àmín orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ìdàpọ̀ ti àwọn ẹ̀mí mímọ́ kí ó sọ̀kalẹ̀ wá kí ó máa bá wa gbé kí ó bá wa gbé nínú ilé yìí kí ó bá mi gbé pẹ̀lú ọmọ kí ó bá mi gbé níbi iṣẹ́ mi kí apá ọ̀tá má kà mí má jẹ́ kí ayé rí mi mú má jẹ́ kí ayé dènà mi láé àti láéláé àmín ògo ni fún baba àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́ bí ó ti wà láti kọ́ ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ní ìsinsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo. Lily Adeyemi, you are under arrest. Ah! Ìyá ọkùnrin ṣá. ọkùnrin ọmọ dájú o. eré mọ̀ kú lọ ẹ̀ lómi. ẹ̀yin ẹ̀dá àbí àbí mọ̀ nǹkan ni. sọ́gà ìjímọ̀. ẹ̀yin wọlọ́gà ìjímọ̀ ọkọ ọmọbìnrin. omi náà mo máa ń pè lọ́gànjímọ̀ ọ̀gànjímọ̀ ni máa ń pè táìsì bí ọba máa mú ọ̀dàngán díẹ̀ ní òkú. láì ṣe wúrẹ́ kéèyàn kéèyàn mọ́lẹ̀ kó sì bẹ̀rẹ̀ sí ìlú tẹ́lẹ̀ ah! ó ti yẹ dáa fọwọ́ àwọn ìjọba ṣe tẹ̀sí dáa wọ́n mú un pa ẹ ó mú un pa ni. yan ni ah! bàtí tí ń lù kéékèèké ni mo ti sọ fún yàrá pé kọ́ jẹ́ mọ́ ọ̀bọ̀ nílé wa ọkàn balẹ̀ àtùgbọ́ lù lálùbà ó yẹ kí kálọ̀rì gba òògùn mọ́ṣúwẹ̀ yìí. ǹjẹ́ mọ́ṣúárì a lè gbòkú o ṣe ọgbẹ́jọ́ ìtìtì tìjọba ah. tọ́wọ́n bá ẹ̀ṣẹ̀ ìjọ tó ń kọ́jọ́ a lè gbòkú. ká tó lè gbòkú iye ọ̀nà méjì ni a fi ń jẹ́ àwọn ẹ̀ ọ́dà lẹ́kàn kan. ìkẹ́kọ̀ọ́ wà lọ́dọ̀ bàbá Ah, lẹ́kàn tó wà lọ́dọ̀ gajimọ̀. ìwọ ni ìjọba ju. àwọn ẹlọ abẹ̀ṣẹ̀ kù bí òjò yẹn lẹ́sẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ kọ́tún bẹ̀ ọdún lù pa ẹ̀ẹ́dùn jẹ́ olùlẹ́kọ̀ọ́ pa àìṣọ́ọ̀tì ọ̀nà méjì ẹ̀jẹ̀ gbọmọ wọn wálé yóò tún lù pa ọ̀gá yìí mọ̀ tún lọ́wọ́ pa. Ìdí ìlú kéékèèké mo ti ní ọjọ́ máa bọ̀ yọ adájọ́ mo tún. Lójú olùmọ̀ pàpà títí ìlú kéékèèké mo ti ní kò jẹ́ ọmọ wọlé kò wọ́n tẹ́lẹ̀ mo fẹ́ ọ̀gá kó lù pa. Ẹ fẹ́ sọ ẹkún di pípọ̀ wọ́n rẹ̀ ló gbẹ́kún ẹnu rẹ̀ ọ̀dà fẹ́ fún wọn Gbogbo wa ni. Tó bọ̀ ti dábẹ́ ẹgbò ni ṣé wọn lè bá wọn. bẹ́ẹ̀ ló wà wá ní nàìjíríà. ẹ má sunkún mọ́ tó bá ti ń sunkún ọmọ tó máa sunkún sí ni kó ṣẹlẹ̀ kì í ṣẹlẹ̀ Ọlọ́run jẹ́ àríwó ẹ mọ. ẹ wò ó sẹ́ni kíjọba ọmọ ìbílẹ̀ ni o ó dùn mí pé òun ní lè lọ́bẹ̀ ẹ ẹ bá lọ ẹ sọ fún àjọba kí wọ́n má fi o wọ́n mú òun náà láàmú fẹ́ pa wọ́n má pa máàmú pa. kóòtù kí wọ́n lè lọ ní orí tí wọn bẹ kún tí mo sún orí ọmọ àpò ó ti tọdún mélòó kan. bẹ́ẹ̀ bá ti sọ kúndùn òun máa ń sùn ni. ìgbà sùn lílá lọ. ọjọ́ mẹ́jọ ni màá fi ń ṣubú dàbí bá ti sọ kó báyìí wọ́n sùn fún ọjọ́ mẹ́jọ ni. sọ̀gbọ́ akérèbí ọ̀lọ́ èmi ò rárá gbé kóòtù mọ́. sọ̀gbọ́ ẹgbẹ́ tí ilé ọ̀kan ni gbogbo ẹ̀ka mi kàdí bẹ́ẹ̀ lẹ́fà ìyàwó ni. wọ́n sùn so ọ̀rẹ́ pàpàrẹ sọ́ọ̀sì ni wáyé sórí pé ẹni táwí fún bájẹ́ kó gbọ́ ni gbogbo ìgbà tí mo máa ń bá ẹ mo ń bá ẹ sọ̀rọ̀ sọ́pẹ́ nìyẹn ń gbà wọ́n ṣe ṣe léyìn ìwọlé bọ̀ mí ṣó tán sí ń súnmọ́ ọlọ́run. ẹ jókòó. ẹjọ́ tí ó kàn nísinsìnyí oní case number KSP 002 stroke 651 stroke 862 stroke 151 ti ọ̀gbẹ́ni níyì adéoyè tí wọ́n gbé ní nọ́mbà fourteen ládẹ́gàn street Lagos. ǹjẹ́ ọ̀daràn náà wà ní ẹjọ́? ọ̀gbẹ́ni níyì adéoyè. olúwa ó wà níbi olúwa rẹ̀. olúwa mi èmi ni lọ́ọ̀yà J.O. Bada agbẹjọ́rò fún ìjọba olúwa mi èmi ni agbẹjọ́rò lásìkún ìbídàpọ̀ tí mo ń dúró fún ọ̀gbẹ́ni níyì adéoyè olúwa mi gẹ́gẹ́ bí a ti ṣe ń bá ẹjọ́ ìbọ̀ tẹ́lẹ̀ ní àwọn ìwádìí tí èmi ṣe a rí wípé Mr. Níyì Adéoyè wọ́n mọ̀ọ́mọ̀ lu ìyàwó wọn pa ni torí ní àdúgbò wọn a béèrè fínífíní wọ́n sì sọ fún wa pé ojoojúmọ́ ló máa ń ki ìyàwó ẹ̀ mọ́lẹ̀ tí ó máa máa lù ú olúwa mi èyí ni mo rí mọ́ olúwa mi a ò lè torí àwíjàre ti tọ́ tán lẹ́nu ọ̀rọ̀ sùnùkùn ló ní ọ̀rọ̀ yìí lúwa mi màá sì fẹ́ kẹ́ fi ojú sùnùkùn wò ó ọ̀gbẹ́ni yíyí adéoyè ẹni tó fẹ́ràn ìyàwó rẹ̀ tọkàntọkàn ni àti ilé ìwé ni wọ́n ti ń fẹ́ràn wọn bọ̀ wọ́n nífẹ̀ẹ́ ara wọn gidi wọ́n ṣe ìgbéyàwó wọ́n sì bímọ wọ́n fi òrùka sí ara wọn lọ́wọ́ ní ilé ẹjọ́ léyìí tí ilé ẹjọ́ jẹ́ ẹlẹ́rìí fún. olúwa mi ọ̀dà kò sí ìdí pàtàkì fún ọ̀gbẹ́ni níyàlóye láti lu ìyàwó rẹ̀ pa. objection my lord. olúwa mi èmi ò rò tó yẹ kí lọ́ọ̀yà kejì mi máa sọ ọ̀rọ̀ bọ́n ṣe ń sọ ọ̀rọ̀ yìí torí pé ní ìlú wa ní òde òní ọmọ ó lè ṣe ikú pa bàbá ẹ̀ aya ó lè ṣe ikú pa ọkọ bẹ́ẹ̀ ni ọkọ dẹ̀ lè ṣe ikú pa ìyàwó ẹ̀ olúwa mi gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe jẹ́ obìnrin tó bá jẹ́ pé ọkọ yìí ti kì í mọ́lẹ̀ tó ti lù yín tó ti lù yín máa ń kọ́. ó sọ níbi tí ẹ bá dé ọ̀yà jẹ́ òwàdà mo mọ̀ wípé ẹ̀wọ́nú bí ẹjọ́ ṣe rí òun ló fà á sí atótónu yẹn tó ṣe kára bẹ́ẹ̀ yẹn màá fẹ́ kó jẹ́ pé nínú ilé ẹjọ́ mi nìyí tó kálukú ṣe ẹnu ẹ̀ ní déédéé ṣíbí ẹjọ́ tí o bá bá wá ìgbà yìí kó o ọkọ mi ò ní pa. iye ọkọ mi ẹdí àpẹ má bínú ọkọ yóò nílò yìí pa o. olúwa mi bí mo ṣe bá ẹjọ́ mi bọ̀ tó bá jẹ́ pé àwọn bàbá tiwa wọ́n ti kí ìyá tiwa mọ́lẹ̀ tí ti lù wọ́n pa a ò ní ní opportunity tí àwa ní ní ọjọ́ tèmi olúwa mi ìyà tí ó bá tọ́ tí ó bá yẹ ni màá fẹ́ kí ẹ fi Mr. Níyì Adéoyè torí pé ó mọ̀ ọ́ lu ìyàwó ẹ̀ pa ni. objection my lord. olúwa mi ní àsìkò yìí ọfà ikú ń kò káàkiri ni ó sì lè ṣe kò ń gẹ ẹnikẹ́ni ní ìgbàkúgbà olúwa mi ó ṣe é ṣe kó jẹ́ pé ọjọ́ ikú arábìnrin yìí ló tí a fi láti fìyà jẹ ọ̀gbẹ́ni níyì adéoyè olúwa mi. ǹjẹ́ a tún rí ìkankan nínú ẹ̀yin agbẹjọ́rò tó tún ní ẹlẹ́rìí ní ìlú fẹ́tò yàtọ̀ sáwọn ìta ti tẹ̀lẹ̀? olúwa mi ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àwọn agbófinró wọ́n sọ fún wa pé ọ̀gbẹ́ni lẹ́kan tó jẹ́ ọmọ fún ọ̀gbẹ́ni adéoyè ni wọ́n bá lẹ́gbẹ̀ẹ́ òkú arábìnrin yìí olúwa mi ọmọ yìí ó sì lè tan ìmọ́lẹ̀ sí ìdí ọ̀rọ̀ yìí fún wa. ǹjẹ́ ọ̀gbẹ́ni lẹ́kùn adéoyè ọ̀hún náà wà nílé ẹjọ́ ìbàdàn. olúwa mi kò sí nílé ẹjọ́ ó lọ sí ilé ìwé. lọ́yà aláṣùwọ̀n ìdílé olúwa mi. dájúdájú ẹ ṣe iṣẹ́ ilé yín ní àṣírí mo fẹ́ kí ẹ padà lọ kí ẹ lọ ṣe iṣẹ́ yín kó gúnrégé èyí tí òyìnbó pè ní perfect homework àbí kò yẹ yín ẹ kò lè máa fi àkókò iléeṣẹ́ yìí kẹ àwọn ilé ẹjọ́ yìí kẹ wá máa fi ṣòfò níwọ̀n ìgbà tí wọn ọdún mú ọmọ kékeré tó yẹ kó jẹ́ lẹ́rìí náà wá sí ilé ẹjọ́ ìwádìí ẹjọ́ yìí kò tí ì múlẹ̀ tù òun ló jẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kí agbẹjọ́rò làṣìmì dídàpọ̀ wọn lọ tún ohun ọ̀hún wọn ṣe tí ó gún régé kí wọ́n sì pèsè ọmọkùnrin kékeré yìí ìjọ tí ní ẹjọ́ ìyá bá tún jókòó láti tẹ̀gbọ́ ẹjọ́ yìí. ó sún ẹjọ́ náà síwájú di ọjọ́ kẹrin oṣù kẹfà ọdún tí a wà yìí. Iraq. Bye. dáre ẹwò ẹ kọ́kọ́ gba ilé ìdarí náà. ilé ilé. five thousand naira ni. five thousand. ẹgbẹ̀rún márùn-ún. ẹgbẹ̀rún márùn-ún owó. mo fẹ́ kí ẹ mọ bí ohun tí mò ń sọ yìí bó ṣe mú mú láyà mi tó ìyẹn mo ṣe kọ́kọ́ ilé ìfún yín ṣe rí ọ̀rọ̀ kéèsì tá à ń sọ yìí. àti rojọ́ rojọ́ rojọ́ ẹnu wa fẹ́ẹ̀ bó níta ọlọ́pàá ó ti wá dé kóòtù báyìí àmọ́ níbi tí mo wá ń rí ẹsẹ̀ àgẹ̀rẹ̀ tí wọ́n ń ta yìí lórí ọ̀rọ̀ kóòtù yìí. wọ́n ti ń rí òkúkúdúró ọ̀rọ̀ ó dàbí pé wọ́n ti fura pé mi mo pàyàwó mi tán bá dẹ̀ ti wá mọ̀ mi ò fẹ́ ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni mi fẹ́ kú àṣìṣe ni ẹ gbà mí ẹ bá mi ṣe kí n má ṣẹ̀wọ̀n rárá. sóòrè ejò kankan báyìí kò kì í ṣẹ̀wọ̀n ejò ṣẹ̀wọ̀n òní làá padà kúta ọ̀la làá padà kúta ẹgbẹ́ ẹni báyìí ẹgbẹ́ wà lẹ́nu. Uh, fatuli obìnrin lánàá ta. sọ fún un wípé kó eh, mo lálejò hmm. wá sọ fún un wípé eh, ìwé tí mo ní kó gún ewé yẹn kó o fún pé mo ní kó fi yí ọṣẹ kó bá fún ọmọ tó bá fi fi fún ara ó máa fi lásán. máa fi bí mo ṣe ń sọ lọ. òní padà kúta ẹnu ẹnu báyìí lẹsẹ fi pàkúrò ojú ọ̀nà kò sẹ́wọ̀n kankan tó ṣe gbogbo tó bá wá ti ń rò pátápátá lọ́kàn rẹ̀ kò fẹ́ ṣe ìwọ ṣáà ti máa ṣàdúrà gbogbo rẹ̀ ni yóò ṣe é ṣe. ẹ wò ó dáàdi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ pípé tó bá wà lọ́kàn mi òun ni kì í sọ kò sí tó wà lọ́kàn mi ju pé kán dá mi lẹ̀ lọ ah. kó jẹ́ kí n máa lọ láyọ̀ àtàlàfíà ṣe rí tí ẹ bá múlẹ̀ rí yín ṣe kékeré lélẹ́ẹ̀tẹ̀rí yìí ìlọ́po mẹ́rin eléyìí tó ń ṣe twenty thousand máa kó fún yín. ìwọ náà wàá gbà kó léèyàn ó gbà kó ní bàbá ah bí o ṣe ń kiri àwọn bàbá mi lóbi lẹ́yìn lọ́wọ́ wọn á gbà kó léèyàn àṣìṣe àti tó bá jẹ́ pé ẹni tó bí nínú obìnrin kan ni yóò dá ẹjọ́ ní òbí bọ́nú ẹ̀ hmm. kò sẹ́wọ̀n kankan tó ṣe àwọn bá mọ̀lẹ́ ó gbà ọ́. àbámọ̀ àṣe. àìgbó ó ọmọ mi ọ̀làlẹ́kùn ṣé ó rẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni ìjọ máa ìdààmú tó kó sọ nǹkan tó mọ̀ nípa ìfowó mi fún ìjọ. olúwa mi ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ dádì mi mú mi lọ sí skul ní ọjọ́ náà ìgbà tí mo dẹ̀ máa dé mo bá mọ́mì tí wọ́n sùn bẹ́ẹ̀ èmi tiẹ̀ kọ́kọ́ rò bóyá wọ́n rẹ̀. ìgbà tí mo dẹ̀ wọnú kíchìn èmi gbé oúnjẹ mi mo jẹun mo dẹ̀ mú báàgì mi mo lọ sí skul àmì lẹ́sìn ìgbà tí mo dẹ̀ máa tún dé mo tún bá wọn bẹ̀ mo tún wá rò bóyá ó yẹ kí wọ́n ti jí láti ìgbà tí mo ti lọ sí lẹ́sìn kò pẹ́ náà mo lọ ẹnu staircase. Eh, in other words o ò lè sọ bóyá dáàdì ẹ ló pa mọ́mì ẹ ni o tàbí oògùn ẹni tó pa mọ́mì ẹ. olúwa mi tó bá tiẹ̀ jẹ́ wípé dáàdì mi ló pa mọ́mì mi ṣé màá wá sọ pápá ìyọ̀ ní dáàdì mi tí mo bá sọ bẹ́ẹ̀ nísìn dídà kẹ pa wọn ọ̀kẹ́ mú ọ lọ sẹ́wọ̀n màá wá di ọmọ orúkọ kalẹ̀ kò sẹ́ni tó máa tọ́jú mi kò ní sí bàbá kò ní sí ìyá ta lẹ́yìn fẹ́ kó wá máa tọ́jú mi. tó bá jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ pé ìwọ ló pa mọ́mí ẹ̀ because àwọn tí wọ́n ṣe investigation sọ pé ìwọ ni wọ́n bá lẹ́gbẹ̀ẹ́ òkú mọ́mí ẹ̀ so ìwọ ló pa mọ́mí ẹ̀ nìyẹn. olúwa mi ṣé ẹ̀yin gbàdúrà kí ọmọ yín kó pa ẹ̀yin láíláí ọmọ mi ò pa. ẹ̀hẹ́n láíláí èmi náà ní pamọ́ mi. ẹ ṣùgbọ́n wọn ló parí ẹ ìwọ tó mẹ tó parí ẹ tó fẹ́ sọ ìwọ ló parí ẹ. èmi kọ́ ni mo pamọ́ mi mi o dáàdì mi nìkan ló pamọ́ mi mi so mo ò mẹ́ni tó pamọ́ mi mi kò sóòótọ́ kò sí rọ́. ọlámilé ṣó mọ̀ pé ẹ̀yin èwe èkó yìí ẹ̀yin lẹ máa tún orílẹ̀-èdè yìí tó bá dọ̀la nínú nǹkan tán dẹ̀ ń kọ́ yín skul mo sọ pé ten commandments wà bẹ̀ ó ní pé ìbọn kò gbọdọ̀ purọ́ mọ́sọ̀ ó mọ̀ wípé ó ti búra wípé òótọ́ ló máa sọ fún ilé ẹjọ́ yìí ṣé ọmọ wípé ẹni tó bá purọ́ ajalè ẹni tó bá dẹ̀ jalè ńkọ́ kí ló máa ṣẹlẹ̀ sí wọ́n máa pa so mo bẹ̀ so ti tọ́ fún wa ní ilé ẹjọ́ yìí sí ta ló pa kíkẹ́ lọ́mọ adé oyè ìyá ẹ̀. olúwa mi kí ni irọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ ń sìn olúwa mi mo sọ wípé mo ò mọ ẹni tó pa mọ́mì mi mo dẹ̀ ti sọ lẹ́ẹ̀kan kò sóòótọ́ kò sí rọ́ period. ọlálẹ́kọ̀ọ́ mo fi ọlọ́run ọba bẹ̀ ṣé o mọ̀ pé níbi tẹ́jọ́ ìdẹ́nsì ìwọ nìkan ní ìwọ nìkan ló lè rán dáàbì ẹ̀ lọ́wọ́ abáláyé mi ò yẹ ìwọ nìkan ló lè rán dáàbì ẹ̀ lọ́wọ́ bí ẹjọ́ yìí kò ṣe máa lójú sí ìwé ìgbà tó ní òfẹ́ kan padà jẹ òfẹ́ kan ṣe kìíní kan tó wọ ò bá jẹ́wọ́ láti fi hàn ọ́ lọ́wọ́ ààrẹ náà tó lè ṣẹlẹ̀ sí mo forúkọ ọlọ́run ọba bẹ́ẹ̀ lẹ́nu sọ̀kòsọ̀kò tó nǹkan tó bá mọ̀ nípa ikú tó pa kíkẹ́ lọ́mọ adéoyè tó jẹ́ ìyá ẹ̀. ìdí òbí mi yí o ohun tí o tó nǹkan ló ń pani láyé ìwà lẹ́kìrì ẹ̀ o. olúwa fún ọlọ́run tí ẹ fi síbẹ̀ màá jẹ́wọ́ mọ́mì ló ṣe ọbẹ̀ kan ni ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. atádẹ́ pọ̀ jù ní ọbẹ̀ yìí ata ìlú tara dì ní ẹnu ní ọjọ́ náà ìbínú ata ìní dádì bínú mọ́ mi pa ní ọjọ́ náà kò jù bẹ́ẹ̀ lọ lúwa mi. mo kí gbogbo ẹ̀yin agbẹjọ́rò pátá ẹ mo lè tún fi ìgbà yìí kí ẹ̀yin agbófinró gbogbo iṣẹ́ takuntakun tí ẹ ṣe nígbà tí ẹ ń ṣèwádìí ọ̀rọ̀. fún ìdí pàtàkì wípé ọlámilékan ó sọ òtítọ́ àti nítorí pé arọra kọjá èkùn ọmọ yìí sọ ọ̀rọ̀ mi ó ní bàbá ní ká rán bàbá òun lẹ́wọ̀n tàbí ká pa ó ní pé ta ló máa máa tọ́jú ó ní fún ìdí ìyẹn tóun bá tiẹ̀ mọ̀ pé bàbá òun ló pa láwọn òun ò ní jáwọ́ ó dẹ̀ rọrọ̀ yẹn sọ́ńbẹ̀ nítorí náà fún parental guide àìmọye ọmọ tí ó jẹ́ pé bóyá ìyá kú bàbá kú ló sọ wọ́n dọ̀ máa bẹ gọ́tà wọ́n pọ̀ àwọn ọmọ yìí dẹ̀ ní ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí mo decide that I will now temper justice with mercy èyí ni ìdájọ́ mi mo dáa ọ̀gbẹ́ni adéníyì adéoyè sílẹ̀. tí ó máa lọ sílé láyé àtàláfíà mo nígbà àkókò sì tún máa níyàwó yọ̀ọ̀kan tó bá mọ̀ ẹ̀kọ́ tún lù pa ṣùgbọ́n nítorí ọmọ yìí ni mo ṣe fẹ́ dá ẹ sílẹ̀ lẹ́yìn torí kó bá máa ṣe ìtọ́jú ọmọ olóògbé náà a ti mọ̀ pé kò mọ̀ọ́mọ̀ ó ṣe é ṣe ẹ̀yin ọkùnrin tí ó kù jẹ wà nílé ẹjọ́ ilé mi kẹsàn pé torí pádájọ́ dáníyí adéoyè sílẹ̀ kẹsàn ìyàwó yìí ni pọ́ńṣín bá gbó kẹbẹ̀rẹ̀ sí lù wọ́n bí aṣọ òfì àbí kò yé yín ìfún ẹlẹgẹ́ lóbìnrin obìnrin ò kì í ṣe téèyàn ń yí ẹ̀ṣẹ̀ tì ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ ọgbọ́n gbogbo wa láti èmi lọ. I rise. ìyẹn mélòó mọ̀ pé ọ ẹ ṣeun àdúpẹ́ ìwọ wo ṣoṣo ọlọmọ tí a lù lálùpà oṣù àdàlà ìlọmọ mọ ọwọ́ tó dé ẹlẹ́jọ́ wọn dé ọ láre wo wọn dé ọ láre ni ẹni pa gbọdọgbọ kẹ̀kẹ́ náà ẹni pa kàlàmọ̀kù kẹ̀kẹ́ oṣù ọmọ pọ̀ sí àwọn èèyàn. ẹ jẹ́ ká mọ̀ ní sùúrù ohun gbogbo tó bá ṣẹlẹ̀ láyé ẹ̀yà mọ̀ gbà fọ́ lọ́hùn. awù aláàtúwọ̀ òkú.

orí kan wákà kan ló wá fi kásẹ̀ gbogbo ọ̀rọ̀ ilẹ̀ táwa náà ó gbà pé náà táwọn mímù ní máa ń dá wọ́n dá wákà náà lọ báyìí pé olùgbàlà gbóòórùn mi gbóòórùn mi gbóòórùn mi mo wá sọ̀dọ̀ rẹ gbà mí níbi àgbélé. bàbá aláṣẹ kiri mind you mistake ló ti ṣe yẹn o christmas carol ló ń kọ yẹn mm. and gbogbo tó dé kọ yẹn ní ní ní ní olùbàdàn òdìgbò ń take it or leave it i'm talking to you and sister ah ó yà mí lẹ́nu bí ó bá ti ń gbé èèyàn mára tó ń tẹ̀ ń fọgbọ́n mú yàn wálẹ̀ kó mi rò pé ẹ ti dènà rẹ̀ tó bẹ̀ ó fẹ́ gbàbọ̀dè fún ẹ ní ló gbàbọ̀dè. ó ti dán rẹ́dì ló gbàbọ̀dè. ẹ̀rẹ̀ tí ń ju ọ́tò ẹ̀ ń ju ẹ̀ ń ju sọ́lò ẹ̀rẹ̀ tẹ́ẹ̀bù báàs oríṣiríṣi tọ́ọ̀n ẹ̀ ń ju sí. mo surprise pẹ̀lú yín in fact you are not part of it. tọ́jú èké níyì jẹ́ kí n bá ẹ sọ̀rọ̀ tó ń dò tọ̀rọ̀ now o ti o there are two laws òfin méjì ló wà lingual law and franca law àwọn àwọn court court orders wọ́n ti lo wọ́n ti lo lingual law àwọn lè wá máa lo franca law lórí ẹ̀ ìwọ́n ti rò pé o ti fi ọmọ tiwa o ti fi ṣòwò èmi ẹ̀ ti balẹ̀ eh. bàbá oúnjẹ ní pàpàpàpàpàpà nítorí pé ọmọ ẹ ti ṣòwò ẹ ti máa ń pa ẹ̀ tí wọ́n wọ́ ọ̀rọ̀ àlọ́wọ́lẹ́nu ọjọ́ mẹ́ta yóò ṣé kó o tó di pé ọmọ rí ṣàìsí. kò lówó tẹ́lẹ̀ eléèmé háyà làwà yìí kí sẹ́lẹ̀ rẹ̀ ní níyì àbíkọ̀ lu ọkọ̀ níyì ti pa ẹ́ mi ò gbọ́dọ̀ tó ra ọkọ̀ ju eléètò tó ọkọ̀ kó bá ra ọ̀kadà látọ̀ máa jó iná máa sún bẹ́ẹ̀ bá rẹ̀ wọ́n ń wọ́n ibẹ̀ ni ti Yipo! I never do no pray for that. You may so be the way. I know. I will go. I will buy it. Ẹ̀yin ìyá mi àti bàbá mi. Sí ẹjọ́, ẹni sùúrù kì í sọ. Ẹ̀yin ni ẹ fẹ́ ró mọ́ mi. Mo fẹ́ kẹ́ mọ̀ pé tí ẹ bá ró mọ́ mi, ta ló máa máa tọ́jú mi? Dáàdì máa kú mi. Ẹ jẹ́ wá sọ kinní kan fún gbogbo yín o. Ṣé rí i? gbogbo yín mo wá ń béèrè lọ́wọ́ yín nísìnyí pé tí dáàdì bá kú mọ́mí náà ti kú ta ló mọ ọmọ tọ́jú mi. àwa ń kọ́ àwa ń kọ́. Hmm. ẹnikẹ́ni jáwàdé sọ tọ̀dọ̀ rẹ pé ìwọ ń kọ́ sóyé. ṣé rí ẹjẹ sọ fún yín kò sẹ́ni tó lè tọ́jú mi láàrin gbogbo yín. lẹ́yìn ọdún kan nísìn gbogbo yín èmi kọ́ ni mo pààyà èmi kan mọ fàbá báyìí a máa wáyé kò sẹ́ni tó lè tọ́jú mi láàrin ẹ jẹ́ wá sọ kinní kan fún yín ṣẹ́rí ẹni tó kú ti kú o mo fẹ́ kí gbogbo yín mọ̀ pé o fi ọmọ lẹ̀ sáyé the month tí mo dẹ̀ wà ọmọ yín ò kú o ó sì wà mo ò dẹ̀ fẹ́ tẹ ọmọ mi mi period ìní mi. ọ̀pọ̀ mọ́lẹ̀ láyé lọ tí ìyá rẹ̀ ọ̀bá kú lè bí ọ́ bí ṣé ẹ kàn ó sọ̀rọ̀ yìí nínú mi. èmi ọ̀rọ̀ rí tẹ́bìrì ò lè rántí tí bẹ́ẹ̀ wù ni o. ami ẹ ká sàn ẹyin wo ẹ ká sàn bàbá. Adébèrè. Ẹ ká sàn sà. Adébèrè. Ẹ jọ ṣe jáde ilé kan wà wọ́n wà lẹ́. ṣé àmọ́ náà. àmì wọn. o bẹ gbogbo la. n ò lè lọ lọ́wọ́ mi o. egun bọ ọkàn lónìí o sábà bọ mi o. bọ́ọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ bọ́ọ̀. àgẹ̀ǹjẹ̀ tí ilé fún mi. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ̀yin dájú ẹ wá ibo lẹ lọ ẹ wá jókòó. jókòó. ẹ jókòó mo ní àlejò kan tó fẹ́ bá yín sọ. ẹ kú dé bùsà. dókítà. lẹ́kàn. àwọn ẹbí mọ́mì fẹ́ láwọn fẹ́ ro mọ́mì. ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi bẹ̀ wọ́n kí wọ́n má ro mọ́mì torí dáàdì máa kú. ẹ̀yin bàbá mi àti màmá mi. Mm ṣẹ̀rí tí ẹ bá ní ẹ fẹ́ rò kú mú mi lé kan ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ nítorí pé bí ọ̀rọ̀ náà ṣe dùn sí ni èmi wàá fẹ́ ní kẹ́ ẹ jẹ́ ká rí bẹ́ẹ̀ nítorí pé ní ìgbà tí màmá Lékan wà ní ọsibítù lọ́dọ̀ wa lọ́hùn àwọn nǹkan kan ṣẹlẹ̀ pẹ̀lẹ́ àbúrò. ọmọ àtòbí lọ́ba ọ. ẹ pẹ̀lú madam o gbàdúrà mọ́ mi sí àbí. bẹ́ẹ̀ o múra bọ̀. ọ dàpọ̀ ọ dájú mi. wọ́n sì wà ní àkáǹtì. ṣe mo ò fẹ́ kẹta ọlọ́run kọ́kọ́ mọ̀ pé mọ́mì ti jí o. kí ló dé. ṣe gbogbo ìgbà ni dájú máa nà mọ́ mi in fact wọ́n ti sọ wọ́n di punching bag ṣe wọ́n fẹ́ kí lè jẹ́ àṣírí láàrin ìgbà tí tí dáàtì bá ti dé sí mo fẹ́ kẹsàn án pé mọ́mì ti kú torí mo fẹ́ fi ilé kọ́ wọn lẹ́kọ̀ọ́. so dáàtì ẹ ló lu mọ́mì ìjẹ́sìgbè wá síbí. so o fẹ́ kó jẹ́ àṣírí láàrin mi pẹ̀lú ẹ̀ mo mọ nǹkan tí màá ṣe sí ọlọ́run tó lọ. ó tán ó tán. no no no no ẹni sùn ẹni sùn kò possible. n gbọ́dọ̀ bọ̀ mi wá. èèwọ̀. no kò possible. no no no no doctor ẹ ẹ máa pariwo rọyìn bí because ní jọ́nà tí mo wà ní ọ̀sìpẹ̀rù ẹbí òkú ìyàwó mi kọjá ní ẹ̀gbẹ́ ní báyìí. bẹ́ẹ̀ni lójú mi. kó tó di pé kóòtù bẹ̀rẹ̀ sí dájọ́ fi pé kán tọ́jú òkú padà. so ẹ ṣe ń láti máa sọ fún mi ń sìn pé ẹni tó ti wà ní mọ́ṣúárì láì mọye ìgbà ó ti wá jí. mr neil ẹ jẹ́ kí n lọ mú màmá lẹ́kàn. ẹ má mú òkú wọlé àná. Ah! wọ́n mú àwa lè lé. ẹ ṣe nígbàgbọ́ mọ̀mọ́ wùwà bíi dábìdì àbí kí lè tí ò ní. ìwọ tó mọ̀ wà wọ́n dọ́ọ̀bù dọ́ọ̀bù ni ọ́. fábọ̀sì ni ọ́. dọ́ọ̀bù lélẹ́yìí. ò ń jà.

abẹ́ láìkẹ́. mo láìkẹ́ mo láìkẹ́ gan ṣé ìjìnlẹ̀ wà iná dáṣà. kò sí nǹkan tó ṣe ẹwà wò kò sí nǹkan tó ṣe ń dùn. ọjọ́ yìí protest model tó wà ká sí ní two thousand model ni mm-hmm. lẹ́yìn ilé wọn tí ṣe ní. lóòótọ́ ṣé pé lè wà pàgọ́. mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé mọ́tò tó bá jà láti king tech international confam ni. ṣé lóòótọ́ ọlọ́ ah, inú mi dùn ó ẹ ká sọ sáà. ẹ ẹ̀rí o. balẹ̀ yín. ara bàbá ń sọ yẹn now pé ìrẹ́pọ̀ ló dùn nǹkan mẹ́ta ni ọlọ́run ọba dá sílé ayé ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ ilé ìtọ́ ọlọ́run ọba yàn láàyò ńbẹ̀ òun ni ìfẹ́ kò sí nǹkan tó dùn ju ìfẹ́ lọ láyé yìí ìrẹ́pọ̀ ló dùn ah, ìrẹ́pọ̀ ló dùn. ó dùn ẹjọ́ rẹ́pọ̀ dùn gan-an. eléyìí náà jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń wò wá pé ká máa ní ìrẹ́pọ̀ ló dáa. ìrẹ́pọ̀ dùn. Eh, at the same time eh, ẹ̀yin náà ẹ̀fà kéde ara yín this time around o sọ̀rọ̀ pé tóbi yóò bá lanu aláǹgbá ò lè wọ bẹ̀. ìrẹ́pọ̀ ló dùn o. ọ̀rẹ́ Hello, my bàbá ìyá